kẹ́bọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín Fowóṣadé Adéfẹ́wá àti àlejò mi ìránṣẹ́ Ọlọ́run Ọlá Ọ̀rẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò ògo ìgbàlà lẹ́nìí àkórí tá fi ń bá a sọ̀rọ̀ náà ni ẹ kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà tàbí yálà tètè kọ́kọ́ ṣe ti Ọlọ́run náà bàbá nínú Olúwa yes ma ibi tí a kà náà níwèé Matthew orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n bẹ́ẹ̀ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ń bí òun ló jẹ́ kó yé wa wípé a nílò àti kọ́kọ́ fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́ tí a bá fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́ kò sóhun tí a fẹ́ tí Ọlọ́run kò ní ṣe ṣùgbọ́n láyé tá a wà yìí àwọn ènìyàn máa fi tọ́lọ́run ṣe àkọ́kọ́ mọ́ hmm. àfikún yẹn ni wọ́n ń wá kiri ìdí nìyí tí ọ̀rọ̀ Ọlọ́run fi sọ fún wa pé ká tètè wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀ èyí tó kù àwọn fi kún fún wa kí là ń pè ní ìjọba Ọlọ́run ìjọba ọlọ́run jẹ́ ibi tí ọlọ́run ń gbé níbi tí ọlọ́run ti ń jọba níbi tí ọlọ́run gún wà sí èyí tó sì dáni lójú wípé àwọn tó bá ti wá ti ọlọ́run tán wá ìjọba ọlọ́run yìí nínú ayé yìí nígbà tí wọ́n bá kúrò nínú ayé yìí wọ́n á lọ jọba pẹ̀lú ọlọ́run lọ. ìjọba ọlọ́run ṣe pàtàkì fún gbogbo ènìyàn gbogbo ènìyàn ló gbúdọ̀ wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ èyí tó bá kù ọlọ́run fúnra rẹ̀ máa ṣe àfikún rẹ̀ fún wa bí ènìyàn bá kọ́kọ́ wá ìjọba ọlọ́run gbogbo èyí tó kù kékeré ni àfikún ló jẹ́ kò ń ṣe ènì ló yẹ kí a máa wá kiri ṣùgbọ́n ojúlówó nǹkan èyí tó jẹ́ ojúlówó jùlọ nínú ayé nínú ayé ènìyàn fún ìwásáyé ènìyàn òun náà ni ìjọba ọlọ́run ẹ tètè wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ èyí tó bá kù a ó fi kún fún wa gbogbo ènìyàn tó wà nínú ayé yìí a wá sínú ayé yìí bí ìgbà tí a wá ń ṣe àdánwò a wá sínú ayé yìí a ó sì kúrò láyé yìí lọ́jọ́ kan mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àti àwa tí ẹ̀ ń wò ẹnikẹ́ni kò ní kánjú kú ẹ̀mí gígùn Olúwa yóò fi dá wa lọ́lá gẹ́gẹ́ bí ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Psalm ninety one ẹsẹ̀ tó parí rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ nígbà tí a bá lo onírúurú ọdún láyé tí a bá lo ọdún tó pọ̀ láyé a ó kúrò nínú ayé lọ́jọ́ kan hmm. a ó kí ayé yìí kó dìgbò ó ṣe a ó sì lọ sí ibi tí a máa ti lo ayérayé wa ṣùgbọ́n ibi tá a ti máa lo ayérayé wa inú ayé yìí la ó ti ṣiṣẹ́ rẹ̀ ibi tá a ti máa lo ayérayé wa ìgbà tí a wà nínú ayé yìí la ó gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ohun tẹ́nìyàn bá ti ṣe nínú ayé yìí òun náà lèrè tó máa gbà ní ayérayé ẹ̀yin ènìyàn ọlọ́run ayérayé méjì ló wà sà ayérayé méjì ló wà àkọ́kọ́ ayérayé ọ̀run àpáàdì hmm. ayérayé ìjọba ọlọ́run hmm. ṣùgbọ́n nígbà tá nínú ayé yìí ohun tá a bá ti ṣe nínú ayé yìí òun ni yóò sọ ibi tí a ó ti lo ayérayé wa yálà ní ọ̀run àpáàdì tàbí ní ìjọba ọlọ́run ìwọ tó ń gbọ́ mi àǹtí àti bọ̀dá o nílò láti ní ìpinnu lónìí pé ìwọ ò gbúdọ̀ lo ayérayé tiẹ̀ ní ọ̀run àpáàdì o gbúdọ̀ pinnu wípé ìwọ náà gbúdọ̀ lo ayérayé rẹ ní ìjọba ọlọ́run fẹ́ni tó bá fẹ́ lo ayérayé rẹ ní ìjọba ọlọ́run nígbà tó wà nínú ayé yìí sà ó gbúdọ̀ lépa ìjọba ọlọ́run lọ́nà wo àwọn àmì kan wà bí a bá fẹ́ kíyèsí bóyá ènìyàn ń lépa ìjọba ọlọ́run tàbí kò lépa ìjọba ọlọ́run ẹni bá lépa ìjọba ọlọ́run òun ló lè ní àǹfààní láti lo ayérayé rẹ̀ ní ìjọba ọlọ́run nítorí náà nígbà tí a wà nínú ayé yìí ẹni tó bá ń lépa ìjọba ọlọ́run ó rọrùn láti dá wọn mọ̀ hmm. ẹni tó ń lépa ìjọba ọlọ́run a lè mọ̀ wọ́n bíbélì wípé nípa èso wọn lẹ́yìn ó fi mọ̀ wọ́n ẹ kíyèsí ìgbé ayé wọn àwọn tó ń lépa ìjọba ọlọ́run àwọn wọ̀nyí la máa kíyèsí wípé wọ́n ní ìrònúpìwàdà tòótọ́ hmm. ìgbé ayé ìrònúpìwàdà tòótọ́ èyí ń sọ wípé ìgbé ayé wọn kò ní ẹ̀ṣẹ̀ nínú mọ́ kò ní àbàwọ́n kò ní àbàwọ́n bó ti wù kó rí hmm. bí ènìyàn bá ti rìnrìn àjò láìsí àbàwọ́n láìsí ẹ̀ṣẹ̀ hmm. bẹ́ẹ̀ ni kò ní sí ẹ̀ṣẹ̀ àyọ́dá irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ló ń lépa ìjọba Ọlọ́run bí ènìyàn bá ń lépa ìjọba Ọlọ́run á kọ èṣù sílẹ̀ á kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ á sì bẹ̀rẹ̀ sí lépa láti ṣe ohun tí ó wu ọlọ́run. Hmm. bí ènìyàn bá ti lè ṣe ohun tó wu ọlọ́run ìyẹn fi yé wa wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ kò lépa ìjọba ọlọ́run rárá. Hmm. ọ̀rọ̀ ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ló ṣe pé àkíyèsí wa sí pé èyí tó kù a máa fi fún wa tí a bá ti lépa ìjọba ọlọ́run. Hmm. ṣùgbọ́n ohun tó kù yẹn làwọn èèyàn ń wá káàkiri wọ́n fẹ́ dolówó ńlá lójijì wọ́n fẹ́ dolówó òjijì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ dolówó òjijì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lo mọ́tò ńlá tí ẹnìkan ò tí ì lò rí hmm. bẹ́ẹ̀ ni àwọn náà fẹ́ máa gbé jẹ́ẹ̀tì káàkiri kan sọ pé àwọn làwọn ni hmm. àwọn náà fẹ́ dẹni tó dá iléeṣẹ́ ńláńlá hmm. lẹ̀ láì kọ́kọ́ lépa ti ọlọ́run náà jẹ́jẹ́ mọ̀ wípé ọlọ́run ló ní gbogbo ìbùkún lọ́dọ̀ òun nìkan ló dẹ̀ ń fi oríire gbogbo fúnni bí a bá ti lè béèrè ṣùgbọ́n tí a bá ti gbé ìgbésẹ̀ láti rìnrìn àjò láti lépa ìjọba ọlọ́run ìyẹn fi wá hàn wípé à ń ṣe ìfẹ́ ọlọ́run nígbà tá a bá ti ń ṣe ìfẹ́ ọlọ́run ó máa rọ̀ wá lọ́rùn láti rí àwọn ìbùkún tó kù gbà láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló ń fúnni ní ire o ọlọ́run ló ń fúnni ní ìbùkún ṣùgbọ́n ìjọba ọlọ́run ní nọ́mbà 1. nígbà tí a bá ti lépa ìjọba ọlọ́run yìí gbogbo ohun tó kù ọwọ́ ọlọ́run ló kúkú wà á dẹ̀ máa yọ̀ǹda wa ní àkókò tó dá ni mà. torí pé ọba sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run yìí mọ̀ wa púpọ̀ ìdí nìyẹn tí ọ̀rọ̀ Ọlọ́run fi sọ fún wa nínú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún John chapter three verse sixteen ohun tó jẹ́ kó ó jẹ́ kó yé wa kedere níbẹ̀ wípé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ó fi Jésù Kristi ọmọ rẹ̀ fún wa ah. ẹnikẹ́ni tó bá dẹ̀ lè gbàgbọ́ ẹ̀sà bíbélì wípé kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní iye àìnípẹ̀kun so iye àìnípẹ̀kun yẹn òun náà là ń pè ní ayérayé ní ìjọba ọlọ́run ṣùgbọ́n ẹni tí kò bá ti lépa láti wá ìjọba ọlọ́run ọ̀run àpáàdì ni wọ́n lọ gẹ́gẹ́ bí ìwé ìfihàn ti sọ fún wa ní orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹjọ ó jẹ́ kó yé wa wípé àwọn ojo àwọn agbèrè àwọn aláìgbàgbọ́ àwọn panṣágà àwọn ẹni ìríra àwọn tó ń gbé ìgbé ayé àfi ọkùnrin bara ẹni jẹ́ àwọn oníjìbìtì àwọn olè àwọn alọ́nilọ́wọ́gbà bíbélì wípé wọ́n á kú ikú kejì èyí tí ṣe ọ̀run àpáàdì ìyẹn ni pé ayérayé tiwọn ọ̀run àpáàdì náà ti fẹ́ lò ṣe ẹnikẹ́ni tí ó bá ti fẹ́ parí ìrìn àjò ẹ̀ṣẹ̀ ayérayé ti ọ̀run àpáàdì ó gbọ́dọ̀ kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ èyí tó bá kù ọlọ́run yóò fi kún ẹ̀yin ènìyàn ọlọ́run tẹ̀ ń gbọ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tàkà nínú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún yẹn ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi Jésù olúwa fún wa pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kí wọ́n má bàa ṣègbè hmm. ṣùgbọ́n kó lè ní ìyà nípẹ̀kun ohun mìíràn nìyí sà bí ènìyàn bá ń lépa ìjọba ọlọ́run ẹ̀yin fúnra yín máa kíyèsí irú ènìyàn bẹ́ẹ̀ ó di ẹni ìgbàlà nípa ìgbésẹ̀ rẹ̀ hmm. ẹni tó bá ti di ẹni ìgbàlà ìyẹn ni pé ó ti kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ó dẹ́ṣẹ̀ rí ó ṣeé kó jẹ́ pé ó ṣe ohun tí ò tọ́ rí ṣùgbọ́n nígbà tó ní àǹfààní ìbápàdé Kristi tó ti bá Kristi pàdé ó jẹ́wọ́ àwọn àṣìṣe rẹ̀ ó kọ̀ wọ́n sílẹ̀ pátápátá hmm. ó dẹ̀ fi ayé rẹ̀ fún Jésù ìgbàlá dé nìyẹn tó bá ti lè dúró ti ìpinnu rẹ̀ pé Olúwa látòní mi ò mà ní dẹ́ṣẹ̀ yẹn mọ́ látòní mo kọ̀ àgbèrè sílẹ̀ látòní mo kọ̀ jìbìtì sílẹ̀. látòní mo ṣetán láti bá Jésù Kristu rìn títí dópin títí dópin bẹ́ẹ̀ ni mà pé látòní lọ o èmi ò ní lu jìbìtì mọ́ látòní mo ṣetán láti ṣe ìfẹ́ Ọlọ́run tó bá dúró ti ìpinnu rẹ̀ ó dẹni ìgbàlá nìyẹn sà àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìrìn àjò ìgbàlà tí ó fi ní àǹfààní sí ayérayé ní ìjọba ọlọ́run ẹ̀yin ènìyàn tó ń gbọ́ mi àti di ọmọ ọlọ́run ò mà nira rárá bó o bá fẹ́ di ọmọ ọlọ́run bó o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bó o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí ó lè pinnu ní ọkàn rẹ pé àwọn ẹ̀ṣẹ̀ tó ti ń dá yẹn wàá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ rẹ̀ ọlọ́run wà lọ́dọ̀ rẹ̀ ńbẹ̀ yẹn ó wà lọ́dọ̀ wa níbí ó wà lọ́dọ̀ wa nílé iṣẹ́ Orísun bí bẹ́ẹ̀ ni ó wà lọ́dọ̀ rẹ̀ ìwọ jẹ́wọ́ fún ọlọ́run àwọn tó o ti ṣe níkọ̀kọ̀ tí ò ṣe é sọ fáráyé ìwọ náà mọ̀ pé kò dára ìwọ náà mọ̀ pé kò tọ́ jẹ́wọ́ rẹ̀ fún ọlọ́run látòní lọ kó o pinnu pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó o sọ fọlọ́run pé kó dáríjì ọ o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó dẹ̀ máa dáríjì ọ á dẹ̀ kọ orúkọ rẹ sínú ìwé ìyè ló bá dẹni ìgbàlà ìyẹn ni wípé ẹnikẹ́ni tó bá fẹ́ dé ìjọba ọlọ́run níkẹyìn tó ń lépa ìjọba ọlọ́run ní tòótọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wá di ẹni ìgbàlà nígbà tí wọ́n wà nínú ayé yìí amen. amen. Hmm. Hmm. ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run ó ní inú ajónirun ni ní àkọ́kọ́ náà mo fẹ́ kẹ́ mọ̀ pé lénìí gbogbo ọkàn àti gbogbo etí tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó jáde yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo ogun ayé wa bí ọ̀rọ̀ ọlọ́run yìí ṣe ń jáde ó dẹ̀ ti jogun ayé ẹ̀rùn ó ní ẹ̀yin yóò wẹ̀yìn ó ní ẹ̀yin kì yóò rogun ayé yín mọ́ hmm. ah! bíbélì gan tẹ̀sán ó ní olúwa gbé ọ̀rọ̀ rẹ̀ ga jù kí ni o ju orúkọ rẹ̀ lọ ẹ má gbàgbé ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí kò ń ṣe nǹkan tá à ti gbọ́ rí bá a tún ṣìṣe gbọ́ lẹ́nìí títí ayérayé náà làwọn máa gbọ́ ká máa wá gbọ́ kò wá dàbí pé ká máa fi sí ìwà ká máa fi ṣèwàwò ọ̀rọ̀ ọlọ́run ó bá yín ó bẹ̀mí náà wí ìwé ìfihàn tí bàbá wa sọ lẹ́ẹ̀kan jẹ́ ń kà fún wa ìwé ìfihàn orí ogún ó lé kan ó ní mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan ó ní nítorí pé ọ̀run ìṣáájú ti kọjá ó ní àti ayé ìṣáájú ti kọjá ó ní òkùnkùn kò sì sí mọ́ ó ní ṣùgbọ́n ìlú burúkú kan wà níbi tí àwọn ojó àwọn aláìgbàgbọ́ àti àwọn àbọ̀rìṣà àwọn àgbèrè ó ní tó máa parí ìpín tiwọn sí ó nínú adágún tó ń fi tún fùlù tó fi ń jó lórúkọ jésù kristi àtẹ̀mí àti yín àmà ní parí ìrìnàjò àti inú inú adágún. àmín lórúkọ ah, jésù. kò bá dáa ká kọ ayé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀ ká jẹ́wọ́ jésù ní olúwa àti olùgbàlà wa. àtẹ̀mí àtàlejò mi gbogbo ẹ̀yin gan náà ẹ jẹ́ lọ́nà ká tún lọ ṣe kí ni orin ijó ká lọ fi yan lọ́wọ́ ọ̀gá ògo nígbà tá a bá padà dé a máa tún tẹ̀síwájú a ní nǹkan méjì tá a gbéga jọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ nítorí pàwáyé kú òsì gbogbo apátápátá báyìí làjẹ̀bí kú ó yá ẹ àlọ́.